ọ̀bàrà tútù pẹ́pẹ́ adéhàmọ́ ṣe ti sọmọ òrìṣà wọ́n ní aṣọ́ra ń torí egbò ara rẹ̀. alẹ́ lẹ́wọ̀n ò gbọ́ poroporo orí odó ọ̀gàngán òrùsọ̀sọ̀ wọn ò gbọ́ kùsọ̀kùsọ̀ ọbẹ̀. ǹjẹ́ ó ṣeé ṣe kí èmi ọba adéníyì kí n ṣe orò fún ọmọ tí ìṣọmọ mi. bó ṣe wà á lásán ọjà kan mọ bóyá ń lọ jẹ́ mi máa rìn síbi tí máa tẹ̀ síbi tí máa jẹ́ síbi tí máa lọ sí. yọ ẹrù lè dẹ́kun kó tó wá fi ẹrù jọ gangan kí ṣẹlẹ̀. ẹ pẹ̀lẹ́ ọmọ nìsàn torí ẹ̀sùn ẹ̀yìn bí òkú etílé. èmi kò ní yẹ fún yín lóòró yóò yẹ fún yín níbu. èmi à ó bọ́ sí pé o. obìnrin kú olú ilé wa dúró síta ṣé ògbọ́n tí bàbá yẹn wí. orí orí ìyà olóògbé wáyé kò sí bó o ṣe lè kàwé títí títí títí tó o máa padà ṣòfò gbẹ̀yìn ayé ẹ̀ ni. mo lè ṣe márùn-ún ah, inú mi ò lè dùn kíkan jókòó. I can't find my Bible. Me, you read Bible me. I know who stole it. Who stole it? Kí ni pò mí nínú ààfin yìí? Ṣọ́mọ yín ni mí ni àbẹ́rù yín. Ọmọ ọwọ́ kò máa ní kú lójú ọwọ́. Ọmọ ẹsẹ̀ o, kò máa ní kú o. A ní ọmọ tom tom tom mi báyìí lókè àyà kí ló dé. Ah, ah. kúnná bá mọ tó láṣọ ẹ̀jẹ̀ yóò tán lè kíkan náà o aláàkìmọ̀ wí sí ọ ni aláwọn ni o wọn tún sọ láàlá wọn bẹ́ẹ̀ mọ òun ewé lé mi bí ọ̀nìyàn bí ẹyẹ bí eku. àbíkẹ́ àbíkẹ́ olólùfẹ́ mi àwọn àdìọ̀kàn tó dìọ̀kàn tó pọ̀ jù àwọn àkọlé kan àdì àyà rẹ tó tó tí ń bẹ lọ́kàn rẹ lójú ọmọ lálàkàlà lọ́sàn-án gan àlàbò. àdìgún n kàn nìyẹn bá mọ rírí bá a láríkà yìí ọjọ́ wo líbẹ̀rẹ̀ kó bá yìí ti di gbogbo ìgbà hmm, hmm. já a fura o. àyà mi ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ rẹ yé mi dáadáa àbúrú kankan kankan ò ní ọ ṣe ṣọ̀ǹgbọ́. njàre ah, ọ̀gùdùgbẹ̀ eré mi jíjẹ mẹ́kànmọ́ kò tí ì ṣe mí. <laughs> ọjọ́ gùdùgbẹ̀ ìbẹ́pẹ́. Hmm. ìbẹ́pẹ́. afẹ́ afẹ́ afẹ́ mọ́ ọ lọ báyìí náà. Hmm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 àríbọyẹ náà kẹsẹ ọjọ́ kan odò ló lóhùn ó gbòdìdí ẹni odò ògùn ló lóhùn ó gbọ tọ̀tọ̀ èèyàn ó sì gbọ èèyàn tán bàbá yìí tán máa sẹ́yìn mọ́dò ògùn gbé. òṣèré kárí. nílé ìyá rẹ ìwọ lọmọ èkìtì kété èkìtì ọmọ olókè méjì takọ lórí ara wọn. ilé orí mi. àbíkẹ́ o olólùfẹ́ mi ọ̀wọ́. Ah, ọmọ alátànà sáúsí ọmọ ọmọ ọmọ asánjú bí ẹni sọ́sọ́ ọmọ ààrẹ náà ni mo pe o. mo ṣe é. Ah, àbíkẹ́ o bí mo bá bá rí ọ lẹ́yìn mi mo lè gbégún lójú tọ́ tọ́ bá ti rí mi lẹ́yìn rẹ kó tò ṣaláyà. mo káre. kò sẹ́ni tí fi dàpá àgbẹ̀ bàbá tó. àbíkẹ́ mm. èèyàn tó bá pé tògùn tògùn báwo ó ń tì ó fẹnu ara ẹ̀ wúṣu téèyàn bá wá pé ẹni rẹ ò sí o ẹ béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣóun náà ń hùwà rẹ̀. ẹ mọ̀ sáyé yan ayé ayé òun le à ń dá ọni ubi sí à ń pọ ní ure. ọjà ẹ jẹ́ àmúra sí rìn kó òrùn ò tó tẹnu bẹ́pọ̀. <laughs> ọ̀rẹ́ mi. ìlọrí. ìlọrí o. <laughs> okun obìsọ eyín obìsọ eyín ẹ wò dé. ìlọrí ọ̀rẹ́ mi kò kò kò kò kò gbèdé ògbèkè <laughs> ẹ ẹ kú ọkọ òkè dúró tọ́ tọ́ tọ́ tọ́ bá ti lọ mọ́ mọ́ mọ́ lọ jìnnàjìnnà ó ó yọ. ìgbà ìgbà tó bá lámì ni wọ́n máa ń wá rí o wọ́n ó yọ. bá ń fọ́ rẹ̀ mi lọ́gẹ̀dẹ̀. ó wàá jọ gẹ̀dẹ̀ ngbà. fèsì fèsì fèsì. ọyá bàbá. ilẹ̀ rí o. má rìn jìnnà o. ó kún o. àbíkẹ́ sórí mm. ayé ayé gangan mm. kò kò lè yẹ nìkan àfọba ọba tó dáyé nítorí ọ̀rọ̀ tó sọ pé ẹni bí ọ wà nílẹ̀ ni rí ó ni yóò mọ kú. kó ọmọ ni ure ọgbọ́n ni wíre. jàǹkárí wọ. ìgbé kẹrì kẹrì kẹ̀kẹ́ kẹ máa mú. jà lẹ́ni sí gentleman tí alákòóló rán sí yìí o. jàǹkárí wọ. áfíríkà ló bá yín sọ̀rọ̀ ó ní tó bá ní platform tó ní platform ipò ẹ tó ti bẹ̀ẹ́ nígbà ìwọ dẹ̀ fẹ́ kí fúláàtì rẹ tó ṣe kiri kó sọnù iṣẹ́ alágbòlo máa lò ìrókò tó jẹ olè lè jẹ kó tó lò kó iṣẹ́ alágbòlo rán mi tiẹ̀ wá lò ó ó ti yẹ ìdùn ẹ ó máa ṣe kiri ó máa pẹ̀kẹ́ yọ̀. àná yóò sikolo season four gidigidi nọmba swa má kó mi lẹ́rù ogun jọ́s náà rárẹ̀ ló ní mọ́tò ìlọ́ṣẹ́ kínní ẹ̀ fẹ́ lómi next one. ó ti yẹ sísí alágbo ló rán mi sí ẹ náà má kọ jẹ jẹ ntajà jẹ ntajà jẹ ntajà. lọ́ṣẹ́ kínní ẹ̀ fẹ́ lómi má mo stress mi mo like ẹ̀ mo like ẹ̀. kí n máa lọ má máa ṣe bẹ́ẹ̀ fún àwọn ọmọ tiẹ̀ náà. ó yẹ kó orúkọ òbí má bàa lẹ̀ ó mọ ọkọ yìí bá jẹ́ kó orúkọ má lọ kó orúkọ girlfriend yẹ ò bá kú okú dànù. Ìbàdàn ìwòrò báyìí ah. tó o ti bá fẹ́ táyà yìí. Ah, a ti fẹ́ bí titi wa ṣé ló ti pé. ó ti pé ó ti pé. dákùnjọ torí Ọlọ́run já mú jọ Ọlọ́run ìráyè o. Ah, bàbá mi ẹ wo àfijù dábà ti wẹ̀ wò sí ìlú ajẹ́rẹ́ ti ọmọ gbogbo ẹ̀ ò ní ṣe lọ́sẹ̀lẹ̀. ṣe má tán yìí wàhálà yà lọ bìtọ̀ ó yẹ bọ́lẹ̀ kólúkálukú bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀ kí ló ṣe ẹ máa tó ọ̀gá náà táwọn bá sọ àwọn bí wo bí a lè gbé alẹ́ nì. a nílò ọ̀bàdàn. ẹ bọ́lẹ̀ ẹ dúró ní jàre ẹ ṣe sùúrù ẹ má bọ́lẹ̀ wo bí igbó bílíkì ṣe sùúrù ìbàdàn ìlú ìyá mi ojú ọmọ ọ̀rọ̀ kí ni ọmọ jó yín débẹ̀ ẹ̀yẹn ṣe sùúrù jàre ó tún bẹ̀rẹ̀ dáadáa rẹ ẹ wo next time sáyidi ẹ wá dà kan kọ dorí mẹ fún yín ó yẹ ẹjẹ bọlẹ. ẹ ẹ má bọlẹ ah, oh, oh, this is arrant nonsense. stupid decision. you know. ẹ má bínú ẹ dákun ẹ jọ torí Ọlọ́run àní gbẹgbẹra ní ìsìn. ṣẹlẹ gbọ́ ṣẹlẹ gbọ́ ṣẹlẹ gbọ́ ṣẹlẹ máa kúrò mi báyìí ok eléyìí tó ń sọ ìbò èkó japa kí gbogbo wa ká máa lọ. sẹ́rí màá sanwó àwọn tó kùnú mọ́tò àtàwọn tí ò ti gbé ẹ jẹ́ máa lọ ká kúrò níbẹ̀ ìsìn. Eh, ẹ eh, eh, bá mi lọ ẹlẹ́kùn pòfẹ́sọ̀ mi máa gbọ́n yé àwọn tó wà ní ọkọ̀ yìí ah. wọ́n tà sọ tó dẹ̀ ló wọn. ẹ jẹ́ àwọlé màá sanwó àwọn tó kù ẹ jẹ́ lọ. ẹ ẹ lọ́nà ṣé ẹ san àbẹ́ fẹ́ dọ́bù rẹ̀. màá dọ́bù rẹ̀ màá fún yín. sáyidi sáyidi wọ́n sọ kí ni ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ó dà ṣe mọ̀ pé ẹ sanwó last week ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́ bá máa ṣe ẹ sanwó last week kí ló ṣe ẹ̀ ọ̀gá rẹ tó mú ọ fún mi gan ó jẹ́ kó gàrí ọ̀ṣọ́ ti gbẹ̀yìn ni òun ah, ah. ó jẹ. àti yú dírẹ́fà kí ọkọ̀ sàkóso wẹ̀rẹ̀ dànù. ó dà fún mi lọ́wọ́ last week ṣé bẹ́ẹ̀ ṣe máa ń lọ lẹ́yìn ah, ó jẹ́ ọlọ́gbà yẹn ó di gbére ò ká súre. kíríkí a máa pàdé. a máa pàdé létí ọ̀dọ̀. kábíyèsí o àwọn àgbàbọ̀ wọ́n ní apá kì í ṣẹ́ máa pọ́ lọ́wọ́ o hmm. wọ́n ní àjà kì í jìmọ̀ lógún lẹ́sẹ̀ wọ́n ní ìyá olóòṣà ò ní fi òjì ọwọ́ ẹ̀ kó fi lu ọmọ pa ìrùkẹ̀rẹ̀ eh, tẹ́ fi ń kó wa jẹ́ ìkò ní kọ́mọ yín lọ́wọ́ o kábíyèsí. àṣẹ. ẹ̀yin eh, ṣé o sì tí mo fi rí oníṣẹ́ yín pàjáwìrì kábíyèsí. Hmm, tòró ṣe pàtàkì ni. Eh. àwo. kábíyèsí. àwo. mo ń jẹ yín kábíyèsí. ṣé wọn ò ṣe dáadáa ni kábíyèsí ẹni bá lórí ìgùn ò dá ẹni kó tó ń gbá kàbàtì kó lọ rè túnṣe ní tẹ̀ ń ṣe dáa ó sì tẹ̀ wá lọ́rùn. Ah, àmọ́ ẹ fẹ́ kí n kú báyìí. èèwọ̀ òrìṣà igúnnugún kan ikú léwe àfi kó dàgbà kó dògbò kó gbó ṣáṣáṣá kó tó lọ. n kárí àwọn àpẹẹrẹ tí mò ń rí ló ń kọ mi lóminú. àwọ̀ wọn fẹ́ kú láéláé hmm. bẹ́ẹ̀ ni mo fẹ́ dàgbà mo fẹ́ dògbò mo fẹ́ kí àwọn ọmọ àrọ́mọdọ́mọ mi mo fẹ́ kí wọ́n rí mi kí n sì wà láàyè àbá gbọ́ kábíyèsí mo wá wò lọ́sọ̀tún mo wò lọ́sọ̀sì ohun tí mo fẹ́ ṣe yìí bóyá ló dá yín lógún débẹ̀ pẹ́ ní tẹ́ ẹ lè ṣe fún mi tẹ́mi mi ò fi dín mo wá wò wípé bágbára yín ò bá gbé ẹ jẹ́wọ́ fún mi kí n pọ̀ sókè rajà bẹ́ẹ̀ bá tàn mí <laughs> yóò dùn mí o. kábíyèsí olè lóòótọ́ mhm. àmọ́ mo mọ̀ tó dájú bẹ́ẹ̀ ni kábíyèsí. ẹ̀yin mú oògùn àìkú. <laughs> mo mọ̀ tó dájú rẹ̀ dáadáa ifá àfẹ̀mọ́lẹ̀ mi ńlá ṣe fún yín tó jẹ́ pé ẹ̀yin aláboyún òun là lò fún yín òun là á fi ṣe fẹ̀mí rẹ̀mí tẹ́mi tí yóò fi gùn tẹ́ẹ̀mù kéré lórí ipò tọ́jú orí yóò sì ní kọjá bẹ́ẹ̀ ti wà. ẹ̀bìn aláboyún. bẹ́ẹ̀ ni òun là á fi ṣe fẹ̀mí rẹ̀mí fún yín. olódó. kábíyèsí o. pé ìkejì rẹ àyálù ẹ̀yin méjèèjì mọ̀ bọ̀. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. ẹ wo bí ẹ̀yin méjèèjì ṣe é gbọ́ mi ẹ lọ sínú òru gbogbo aláboyún tẹ́ ẹ bá rí kò bá jẹ mẹ́wàá kò bá jẹ mẹ́ẹ̀ẹ́dógún ẹ mọ̀ kó gbogbo wọn bọ̀ ní ìsìn láàfin bẹ́ẹ̀ ni. ìwà aláboyún bá nǹkan láàrin ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni tọ́lú ọ̀tọ̀ ni tọ́lú ni ó ní ìwà aláboyún tó gbọ́dọ̀ jẹ. àwọ̀ ọ̀rọ̀ yóò yé mi mọ́ ìbẹ́pẹ ò ṣeé jẹ lódindi. lọ́gbọ́ wá sẹ̀ ẹ̀hún ni ẹ̀ ọ̀yà ẹ̀ lọ́gbọ́ ẹ̀ kí ló ṣe ẹ̀ ráyè gbẹ́dì ẹ̀ sí o. aláyé bọ́lẹ̀ ẹ̀bẹ̀ lẹ́sìbò kù lè di èkó bá wà lè di ẹ̀gbá tó bá jẹ́ mi màá tún mú mi ilẹ̀ yẹn. aláyé màá fi ṣàlì ìfọ̀rọ̀ ẹnu lẹ̀ bóyá dàtọ̀ owó ẹ̀ járe. àwo tu àgbẹ̀ àgbẹ̀ ó lọ náà lórí ah, ọmọ èmi ò dáa o. Ah, bad day devil drink water ọjọ́ burúkú èṣù gbómi wulẹ̀ ni máa jẹ o fọlọ́ tẹlẹ̀ rẹ fáwọn ẹni rẹ tó máa lọ sọ ànáyé tó bá ti bá sharp sharp ta wàá túbọ̀ sáńlẹ̀ ta ó dẹ̀ máa bẹ́ẹ̀ mi ta ó mọ bóyá ń lọ náà ó máa wá nà ẹ̀ máa wa jẹ́ ẹ̀ wá lọ níwà lọ káwọn fámìlì máa lọ máa gé bá ẹ̀ ọmọ bóyá lọ́nà. àtòtún àtòsí àtàárí. ẹ ṣe eré pa ẹ̀jẹ̀ rí lákọlẹ̀ mi kan wà bí ìbọn mi ìsà ó ti yẹ. aláyé kò mẹ́rin jàre jẹ́ kí n jẹ́ ní tẹ́tẹ́ o bá jẹ́ wà máa ta lóòótọ́ ó lè má pọ̀ lẹ̀ o ṣùgbọ́n kò sígbà táwa tọ́ ọba kò tá òróró yọ. ó ń bẹ̀ àà bá lóyún ṣe báyìí náà ṣé wọ́n ti gbọ́ pé àgbo ṣàṣàmùrà gbẹ̀rì ni kò lè gbẹ láéláé ó ti yẹ ṣarajọ lórúkọ tèmi gangan àtowó sharp tí mo ti jẹ bá mi fún ọmọ nípa kó ti yẹ. a ah, ṣe ọmọ mi. ẹ kúkú tà mí sex ríran gbà yẹn torí pé o ti rí ìlì lẹ́sẹ̀ mi mo ti gbẹ́sẹ̀ mo ti kúrò ń bìbà. alaye. lórí kí small body big age mo kò lọ gbọ́n sí ìtọ́ ni pé àfijù dírẹ́fà pẹ̀lú àwọn pásẹ́njà ẹ̀ lásìdẹ́ǹtì ní sẹ́ẹ̀ wọ́n dẹ̀ léèyàn mẹ́ta ló kú bẹ́ẹ̀. wà ẹ má ẹ má stress èmi o ẹ má stress èmi o. wá wá wá igbó. mọ́tò àbókí ẹ̀kọ́ nìyẹn. òun náà ni èmi ti sọ̀rọ̀ èmi ti sọ̀rọ̀ àwọn olùgbọ́ o ikú tó máa pọ̀ dẹ̀ ó wà nù àpò ẹ̀ ikú tó máa pọ̀ lójú kòkòrò ní ojú ẹ̀ ló wà àfijú dráìbà ń gbọ́rọ̀ ló fi forí skibọ̀ o èmi kọ́ o. ọ̀fà ṣáà ara gáràjì táàbí chairman àti àwọn executive wọn lọ síbẹ̀ wọ́n ti wà wọ́n bá ti wà á bẹ̀ ṣá èso bí àrídì ẹ̀ gbóbi kí ló ń kí o má o olóyin ló ń jẹran olówó ló ń ṣàkàn bá a ṣe bí wèrè wèrè máa ṣe a máa ṣá ibi ṣàkóṣàkó ah, It's my space, it's my territory, you cannot tell me shit. Tó bá gbé mú àwa gbé bọ̀ tù, that's how we run the street. Àyàn tí ó gbóná tó ń to èèyàn gbóbi lè kí. That's how we roll, like a rizzi, làwọn èèyàn ṣíbi ṣe jí má sùn gbéra o tó bá ná gẹ̀rẹ́dẹ̀ go step on you no dey raise your shoulder no fall for you. Adégún Adégún wojú mi jókòó báyìí olúwa mi ìjókòó àwọn olóyè yìí. jókòó bẹ́ẹ̀. kábíyèsí ni òfa pèrè tẹ́. Hmm. kábíyèsí o. kó o ṣe ló ń mórí ẹ ní ìṣiṣẹ́ yá. pẹ̀lẹ́kùnrin òun ló ń mórí ẹ ní ìrìn àjò òun ló ń mórí wọn wù ẹ mọ̀ pé wàhálà tó wà nínú ìrìn àjò pọ̀ kò ní bàjẹ́ fún ọ. o ò ní bá gbà lọ. o. wọn ò ní lù ọ mọ́ gbà. o olúwa mi. àwọn alálẹ̀ ìlú yìí wọ́n mọ̀ fún ọ ṣe. àṣẹ o. o ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. àdìgún àdìgún kábíyèsí lọ́rọ̀ ní sẹ́ọ̀ wọ́n ní wọ́n ríṣẹ́ takuntakun àtàkìtìyàn rẹ̀ láàrin ìlú lórí pé àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ bíi kílù yìí ó lè dáa kó lè tẹ̀síwájú pa akitiyan iṣẹ́ tó ń ṣe òun ni wọ́n ń rí ní kúkúrú ká dúpẹ́ lọ́wọ́ òṣùpá tó ràn án mọ́jú kò jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó fi irun dúdú ṣiṣẹ́ ọ̀kẹ́ àìmọye àwọn ọ̀dọ́ olówà nínú ìlú tó jẹ́ pé ọ̀lẹ gidi ni wọ́n wọ̀n nìkan sí àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ gbogbo tó o ní pátápátá lágbára ó lò ń lò láti jẹ́ kó ń jẹ́ pọ̀ yanturu nínú ìlú yìí kò ní bàjẹ́ fún ọ. nípa ìdí èyí mo ti wò ó kò sì sí ẹni tó lè mẹ̀mí lọ́wọ́ wò. ẹnu kábíyèsí o kábíyèsí o. ọba ni mí o adigun ọba gidi ni mí tó ba lórí ọba tó pọ̀ ohun tí n bá ṣe kò sẹ́ni tí ó bí mi pé bó o ni mo ṣe ṣe àbí mo parọ́. wọ́n nìkan mú ọ káàkiri ìlú gbogbo àwọn ibi tílẹ̀ ọba wà èyí tó bá wù ọ̀bẹ náà ká sí. àbọ̀ gbọ́. olúwa mi. okòó ni ẹ fẹ́ kí n kí n mọ bá yín dáko. <laughs> Ah, dáko bó o ah, ó ti domi síwájú ó tẹ̀lẹ̀ tútù ó ti dáko fúnra rẹ̀ ó ti dáko fún mi ó ti dáko tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń jẹ nínú rẹ̀ nínú ìlú yìí tí wọ́n sì ń ròyìn bó o ti ṣiṣẹ́ tó èmi ló ń ṣe fún kí n tún wá pè ọ́ kó o tún mọ̀ ọ́ dáko fún mi ó tó dì a ní ọ̀nà ká sí i èyí tó bá wù ọ́ nínú ilẹ̀ ọba wọn ò fẹ́ mọ bó ti tóbi tó Adigun ọjọ́ tó o bá ti nà ká sí o ti di tiẹ̀ ilẹ̀ kéré o wọ́n rú àwọn aṣọ tí mo wọ̀ yìí mọ́sáàjì ni wọ́n ń pè é. mọ́sáàjì nu kábíyèsí aṣọ ọba tí ń taná yẹran yẹran. ó kárẹ̀ tí ó mọ̀ ọ́ kọ́ná lára rẹ̀ iyekíye tó o bá fẹ́ wọn ò mọ̀ débẹ̀ nàka sí bó o bá ti nàka sí wọn mọ̀ rù tẹ̀lé ọ ò nù. wo jẹ́ fílẹ̀ síbẹ̀ láìpẹ́ láì jìnà inú ààfin ló mọ̀ gbégbẹ́ yìí. Adigun ìgbà ọ̀tún ló dé òun bẹ́ẹ̀ ni kábíyèsí ti rí ọ ìlú náà sì ti rí ọ èyí náà jẹ́ kóríyá fún àwọn ọ̀dọ́ làǹgbà tí ń bẹ nílùú tí wọ́n kọ̀ tí wọ́n lápá tí wọ́n ò ṣiṣẹ́ tí wọ́n sì kọ̀ tí wọ́n lẹ́nu tí wọ́n ò lò fún ìlú Adigun máa jayé bí ọba máa jẹ̀gbádùn kọ́ ọmọ ṣe yọ̀tọ̀yọ̀tọ̀. kò ní bàjẹ́ fún ọ ayé rẹ ò ní bàjẹ́ lẹ́ẹ̀kan sí i Adigun. Hmm? kábíyèsí ẹ dákun ṣé ṣé mo lè dá ni. bọ́rin bá wá sí ọ lẹ́nu kọ́ o kẹ̀kẹ́ lẹ́yìn. ìjọ lẹ́yìn. yọ yọ tẹ nílé o yọ yọ tẹ lóde. yọ tẹ nílé o yọ tẹ lóde. èèyàn fi tọ́ máa ṣe yọ tẹ. èèyàn tọ́ba ṣe yọ tẹ. Adigun ìwọ náà wà ní tẹ ara yóò ní kọrùn rẹ <laughs> ó kárí Adigun fọkàn rẹ balẹ̀ láìpẹ́ láì jìnnà ó bẹ̀rẹ̀ sí ní jẹun láwùjọ àwọn ládéládé ni mo wí bẹ́ẹ̀. ah láwùjọ ládéládé láwùjọ lóyè lóyè àbí mẹ́gbà bọ́yà ni wò yí kábíyèsí líwébà. àbíkẹ́ ọ̀gbàgbọ́yà mo ti rí gan ni mo ti wí fún ọ̀hún. Ah, orí mi mò ń ṣeré orí mi mò ń rúre láyé mi o olówó mò ń ṣeré o ah, Olódùmarè ah, ṣùgbọ́n mọ̀ yín yín kórè ọdẹ bá ìdààmú ọdẹ bá kọ́dẹ ní bá ṣọdẹ títí èyò pẹran kó pin àgbẹ̀ kẹ̀bá ìdààmú àgbẹ̀ èyò gbúṣu bá kúṣu níta. Hmm, hmm, hmm, aṣọ́nìyàn iṣọ́ lọ́rùn <laughs> olódùmarè iṣọ́nìyàn ọ̀nìyàn iṣọ́ lọ́rùn ẹ̀ẹ́n jàre ṣé wọ́n ti yà á dúpẹ́ lọ́rẹ̀. <laughs> èmi èmi ò tíì tíì dúpẹ́ kankan dàbí alára o fọba o mo ní kọ́kọ́ kọ́kọ́ wá sọ fún wọn tó jẹ́ ìyàwó mi olólùfẹ́ mi náà. kámo bá ṣe. Ah, orí mi sọ̀rọ̀ ìmọ̀kálálà eh, eh, ìmọ̀kálálà lìgbò ah, ọmọ eruru ìmọ̀lẹ́ ah, ọmọ yẹ̀pẹ̀ ìmọ̀ràn ọmọ ìdáná ojú omi ọmọ òrùlé ojú mi mòrùlé ọmọ gbọ́mọ ọmọ mi mọ̀ gbọ́mọ ọmọ dára mà dára ah. eh. èmi mo wí bẹ́ẹ̀ tí ò sì sí bàbá ńlá kú bá bẹ́ ẹni tó lè mí lọ́wọ́ wò. bẹ́ẹ̀ ni ọ̀kàrí ọ̀kàrí àṣẹ mẹ́yẹ bọ̀ lápò ni ọ̀pọ̀lọpọ̀ wà tí wọ́n ṣe fọkọ rẹ̀ ẹ̀mọ́ tó bá ń ṣiṣẹ́ ó yẹ kí èèyàn tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ ni kò ní bàjẹ́ fẹ́yìn méjèèjì ẹ kárí. olúwa mi bàbá ndé ndé olúwa mi ngbà mo jíyìn gbogbo n tẹ́ sọ fún mi fún ọ wá yà lẹ́nu bó ṣe kọ́kọ́ ṣèmi náà ní ní ní Oh ó wá ní òun kọ́ o kókó kóun ò wá fẹ́ mí ìmoore hàn fún un bàbá wa. <laughs> ẹ káre ẹ káre ẹ gbéra ńlẹ̀ ẹ gbéra ńlẹ̀ ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. oore kí wàá ní kábíyèsí tí ì ṣe ògèrè epo lásánlásán ṣe ni nǹkan tí kábíyèsí ṣe kẹ̀tẹ̀pẹ́ ògì ó ń bọ̀ kó bá lè tẹ́ra mọ́ ṣe. ń lọ ọ̀rọ̀ mi ò yìnyín kẹ́ni ó lè sìn mí. bá a bá wá sáré kóríyá fẹ́ni tí ń sìnlú ìrẹ̀wẹ̀sì lè bá rú wọn kábíyèsí ti rádìgún. bẹ́ẹ̀ni kábíyèsí o ọkàrẹ ọkàrẹ ọkàrẹ. ǹjẹ́ mi dúpẹ́ o ǹjẹ́ mi dúpẹ́ o. ṣé mọ̀ wí àìdúpẹ́ oore ora wájú tí mo ṣòro ṣe dẹ́kun oore ṣíṣe ìjẹ́ mi dúpẹ́ o ìṣeré àbá mi. náà yẹ yẹ gbẹgbẹgbẹ gbéra ńlẹ̀ gbéra ńlẹ̀ gbéra ńlẹ̀. kábíyèsí ló gbẹ́lẹ̀ ah, àti léèrè lọmọ yẹn ti jáde. ẹni kábíyèsí. àmọ́ àmọ́ kinní kan yà mí lẹ́nu ń pẹ́ o bóyá mi nìkan mo sì rò bẹ́ẹ̀ ẹ mọ rí pé èdè tó wà lẹ́nu rẹ̀ àti la ojú rẹ̀ wọn ò jọra. Ah. <laughs> ọ̀yọ́lulẹ̀ àbámi eh, èkìtìlulẹ̀ èyẹmi ògbà kí àbámi ṣaláìsí láre padà sólóra lẹ́kìtì èkìtì ìmọ̀ hmm. rẹ̀ gbé dàgbà hmm. ìgbà kọ́kọ́ bí aṣẹ́ lẹ́kìtì bára láre ìpàdéra. Hmm. ẹbí sẹ́lẹ̀ làbọ̀sí <laughs> ni ó kó. <laughs> sáàlà lọ ṣe. ààlà funfun gbò kábíyèsí. <laughs> wáá kábíyèsí o. bí ah! ti gbèlú rínrí yìí bí odidi ọdún méjì ni mi fi wà lé lórí ah, <laughs> kábíyèsí ni mi ọba ńlá ni mi èdè tí mo gbọ́ bí n bá bẹ̀rẹ̀ sí ní túlẹ̀ èmi inú yín mọ̀ ní kí ni ìtumọ̀ wọn ò sì ráyè <laughs> wo aya aya mi mo níṣẹ́ kan tí mo fẹ́ bẹ ọkọ rẹ gẹ́gẹ́ bí ohun tí mo sì gbọ́ wọ́n ní ìwà àtọkọ rẹ bí bá fà ìkara tẹ̀lé ni kí la wá fẹ́ ṣe báyìí o iṣẹ́ tá a sì fẹ́ bẹ ọkọ rẹ ó pàtàkì kí la fẹ́ ṣe. ndé ndé ndé ndé ndé ndé ndé ndé ndé Àdìgún Àdìgún dìde ńlẹ̀ mo dára rẹ láàmú ọ̀rọ̀ èmi àti ẹ yíra aya rẹ ló láṣẹ tí ó pàṣẹ wájú mi pé kó ọmọ lọ àbí kó lọ. kò kò kò kò tó bẹ́ẹ̀ olúwa mi ẹni ẹni lẹ́rú ńlọ́lẹ́rú hmm. ẹ̀yin àgbà wá pé ibi ọba wú ẹ̀ fúfú lẹ̀lẹ̀ ní darí ewé kò gbẹ̀ sí ibi ọba wo lówó ẹni níran ní lọ olúwa mi tẹ́ ẹ bá fẹ́ rán mi iṣẹ́ tẹ́ ẹ fẹ́ kọ́ tẹ̀lé mi n kò lè jínú n kò gbọ́. <laughs> àbímọ nílé ọgbọ́n a mú lọ sílé ìmọ̀ ó bọ̀ lọ́nà ó pàdé òye ṣọ́gbọ́n ni ò ní gbọ́n ni àbímọ̀ ni ò ní mọ̀ àbóyè ni ò yé káì ẹni tá a bá fẹ́ pa à ń bọ̀ ni èmi èmi adélùsè àpátápáàrà tó ń bára ẹ̀ lẹ́rù ẹrù ńlá tó kúnlẹ̀ tó dín dín ìlú ò lè dá yìí mo wò yìí. ìgbọ́n bílíkì àfíjú dẹ́rẹ́bà ẹlẹ́sìn tuntun ni ọ. síbi tí mámọ̀ ní ti gbọ́rọ̀ sí ọ lẹ́nu àwọn èmi ń gbẹ́nu rẹ wọ́n fẹ́ mi sọ̀rọ̀ ìbàdàn lẹ́ẹ̀lẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ló máa jókòó lè ọmọ ìjà ń dè bàdàn kọ́dà kí n díjú lọ́wọ́ adológun alásídẹ́ǹtì wo gbóbiliki mo wá fẹ́ ràn mí tún bá níwájú rẹ ni o ń gbòòrò ọ̀dà ṣọ́ọ̀ṣì kí n máa wá jọ́sìn bẹ́ẹ̀ dákun ṣàánú mi. Ah. Oh. Um, Bíti Braisha, owó ẹ fi bandage wé láwà nì. Ó dàpọ̀ apá ẹ ti kan bọ̀ mú irun. Oorun sínú Oh, Sunday, èmi ò pity anybody. At least ní báyìí sìn, ẹni tí wèrè bá ti pààyẹ́ rì tó bá rí mẹkáníìkì wọn àfèrègì. Ẹni tí kìnìún bá yẹ̀ ti tójú ẹ̀jẹ̀ èèyàn kò ní bá wọn ṣeré ní zoo. Ní sìn àwọn listing ti kàn sí bíríkì bá sọ torí bíríkì kò kéré nú ayé pidánpidán ni jésù bàbá alálelúyà o ẹ̀rí mo jẹ́ lànà bí bàbá lásàlà tù ṣó ti ẹ̀ ń sìn. ṣé èmi tó yẹ pé ó dáa ń gbóyè ògbà ẹ̀mí tó ń gbénú mi tó thirty five. ọkùnrin sọ pé mo mọ ẹ̀mí tó ń gbénú mi mo dẹ̀ sọ fún ẹ mo kìlọ̀ fún ẹ mo sọ fún ẹ àmọ́ ẹ kì í gbọ́rọ̀ bẹ́ẹ̀ sọ fún mi lèmi ṣe sọ fún ẹ yẹn wọ́n dẹ̀ kí fèmí lófo olófin jẹ́ pé mi ò kì í sọ̀rọ̀ dànù ìbò bílíkì gbogbo àdúrà mi ni pé gbogbo wakọ̀wakọ̀ ọlọ́run ní já sírin àní ìlọ́jọ́ tí bí bá ń pọ̀nà ìbò bílíkì rí orí ah, o. wèrè o kí ló máa tẹ́ náà. mo rí orí o mo bíìlì rẹ. ẹ bá mi fún wa gbogbo olùkọ́ ti sẹ́mi ẹ jẹ́ wọn fún mi jẹ̀dí. Oh. ẹ fún jẹ̀dí lórúkọ mi. ọ̀ọ́ni bá ti amúkàrà kọ́mọ kẹ́nà sókè èmi rán èmi rán láàmúkàrà kọ́mọ mọ́nà sókè o. lákùrùbù tuntun ọmọ yájò ọmọ lílọ lákùrùbù tuntun ọmọ yájò ọmọ lílọ. mọ̀mọ́ burú. ìṣẹ̀dá mi mo gbà bọ̀dé. odidi èèyàn. Till the day you looked in my ah. eyes and smiled at ah. me. <laughs> Àbíkẹ́ o. Ẹ gbà mí mọ́mọ́ mọ́mọ́ ti ra. Tamale, tamale. Who did odidi èèyàn. Mm, mm, mm. mo jẹ̀rọ jẹ̀rọ títí ẹ̀rán kegun kegun kegun ọ̀hún ẹ̀ tí ń ká mi lẹ́yìn. mo mo mo mo mo dáràn. aráàlú. ìyá mi ẹ má mà sùn. mi ò fẹ́ lómi ràn ah. àfiwọ́ ah, ah, nìkan máa ń lọ́wọ́. aláàmì lọ́kọ̀ o ẹ dákun ẹ ẹ bá wọ́n mi mi. ẹni kejì mi bí ẹrẹ bí ẹrẹ. ẹ gbàgbé o. ọ̀rọ̀ ìfẹ́ gbomi jẹ́ ìfẹ́ máa wà lẹ́yìn. aláàmì lọ́dọ̀. ẹ̀rọ ìwọ ẹ̀rọ ọwọ́ mi mi ẹ̀rọ ọwọ́ mi mi. Àbí Àbíkẹ́ o. Àbíkẹ́ o. Àbíkẹ́ go ṣé ká wá sọ pé ó ṣe bí ọmọ ọlọ́tọ̀ tó ń gbọ́tọ̀ tó wá sọ́tọ̀. <laughs> What is that? I don't understand. Why India and of all country? Oh, okay. Well, you've never asked me this kind of question, so I'm going to take my time to explain to you. Actually, when I was a kid,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 Okay, interesting. Thank you. <laughs> now that you're back to your country, your fatherland, you need to learn. There's a song that we sing a lot here, and it is good for every true Nigerian to sing that song. What song is that? <laughs> I've never heard. I'm sure you'll like it because okay. you need to learn it and you need to sing it. Okay. nàìjíríà yìí ti gbogbo wa ni kó má gbọ́dọ̀ bàjẹ́ o torí kò síbòmíràn tí a lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan <coughs> gbé. Kemide. Ah, uh, no. <laughs> You you must be kidding me. You will learn it. You really, really kidding You will sing it. No, no, <laughs> I can't. I'm not joking. You sing it. I don't even understand. Okay, the... this is what we do. I will sing, then you sing after me. Okay. Are you ready? Maybe. <clears throat> Nigeria iti ti gbogbo Sing. <laughs> nàìjíríà bí. dìbò bò wá. èwo ń di di dìbò bò. <laughs> i'm trying. Nigeria, yìí yìí yìí ti gbogbo gbogbo wa ni ni yeah ni that was what I said. okay let's go. okay Koma, máa bàjẹ́ just just pick another song. another one. please bọ́ọ̀n mi máa foyìnbó kọrin really. <laughs> Yeah, sure. ẹ̀rọ sà iná yóò ní jó yín lẹ́ẹ̀ni tàlẹ́kì àmọ́ ò ní jó yín ẹ sá ẹ̀ ní rúru tèmi o gas explosion ni àtọmọ àti ìyàwó gbogbo wọn ló jó lọmọlé. gẹ́gẹ́ bí nǹkan tí bàbá dẹ̀ sọ wọ́n ní mo máa nílò owó pupa kó lè fa ìpọ́njú fẹ́ni tó bá fún mi. ìwé ló máa ń di owó fẹ́mi. ọlọ́kọ̀ sọ pé òun lẹ́nu ibi lórí àmọ́ èmi ọ̀wọ̀ náà rádaràdá ni rédèrèdè ni ẹ bá lè ṣàánú mi pẹ̀lú iyekíye ìdí ẹ fi jẹ ọ ó ti ẹ jọ̀wọ́ gàrí àtọwọ́ bí ọwọ́ ta ẹlẹ́dàdà ṣàdúrà fún yìí. jọ. I'm so sorry about your situation. Very sorry. But èmi ò kí ń kó cash rin you know ayé ta wà yìí cashless society. But. ó ti yẹ kí ó pure water. Ààrẹ tó máa fún Here, this is what I have left on me. No, no, just take it. Take it. Yes, sir. Yes, sir. No, it's okay, it's okay. Only a child can pay No, no, just manage, please. Lọ́nà ọba mi dúpẹ́ fún yìí o. It's okay. Ah! I'm Ọlọ́wọ́ ọba mi dúpẹ́ fún yìí. Ẹlẹ́dàá really. This world is filled with different people like different animals. What is that supposed to mean? It's okay. I'm just glad you didn't give him the money he was looking for. gbogbo ọwọ́ mi ni mò ń wọ̀ sí kò sówó pupa ń bẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí bàbá dẹ̀ sọ wọ́n ní mo máa nílò owó pupa kó lè fa ìpọ́njú fẹ́ni tó bá fún mi. ìyẹn ló máa di owó fún báwo la lè ṣe fẹ́ ṣe ń sìn torí pé lè tèmi wá fifty fifty naira tí bàbá ní kí n wá ó ti ọ̀rẹ́jì wà lọ́wọ́ mi. àbí àbí kẹ́ ẹ̀ ní ọ̀hún. ẹni tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ pé wọ́n kété má ṣàfihàn tó lẹ́rù bẹ̀rẹ̀. abẹ́yín funfun bí ẹ̀gbọ́n òun. aṣọ aṣọ òrò fìjà lọ ọmọ ajíṣayé jẹ́jẹ́ ń bò lọ wá mọ jàǹjù lẹ́ẹ̀mọ́ mọ ṣe ń lé mi nìkan. Ah, olódùmarè mo fẹ́ wá sí i ah, ṣàánú mi ẹlẹ́dàá mi. Ah, orí mi o kí ló rí dákun láì ṣó o bá rí ìyàwó mi níbo ah. jọ̀ọ́ pé wọ ìwọ náà lè lè wí nǹkan kan níbo oh, lagi. Oh kẹ́ẹ́ bí èsì o ọba ọba wọ́n mú lọ níbo. wọ́n wọ́n lọ ní ọba. ìṣẹ́ wíwí ìfẹ́bẹ̀ olúmọ̀ṣòro lórúkọ tá a pè àṣẹ ẹbìtì jáfọ̀n lélẹ̀ lórúkọ tá a pè èpè èpè tí olúfẹ́ lù ń jọ kìíní àná tó fi pọmọnú rẹ̀ ó di dandan kó rí bẹ́ẹ̀ fún wa àtọmọnú rẹ̀ àbíkẹ́ ẹnu awo ìbọn ẹnu awo àṣẹ àṣẹ nọ́mbà ní iná fi jó bẹ́ẹ̀ ni àṣẹ òrùn báyìí lòrùn fi hàn àbátalájẹ má bá dá ó ń lòrìṣà òkè tà <laughs> àbíkẹ́ o ọba jẹ́lùsì ló fẹ́ rán oníṣẹ́ o nítorí ikú yọ bẹ́ẹ̀ ni àrùn sì yọ ó ní kó wá gbéra báyìí àtìwú àtọmọ́nú rẹ kẹwàá lọ rẹ mọ́ bọ́ ń sọ̀rùn òun torí ní ayédùn òun ò tí ì fẹ́ wá kó gbéra báyìí ọ̀run já nítorí àbátálájẹ má bá dá ó ń lò rìṣò kéńgbà ó ti rí bẹ́ẹ̀ bẹ́yìn iwájú bá jẹ́ ránṣẹ́ lè rí gígbà ìta sọ lé ní àṣẹ ti gùn wọ. <laughs> ẹ̀yin ẹ̀sọ́ ẹ kù sẹ́ o àmọ́ ìbẹ̀rù kì í ṣe oníṣẹ́ àfẹnibáṣe lópin ìgbésẹ̀ àkọ́kọ́ lélẹ́yìí o ó sì kún orun ọjọ́ méjì tí yóò sùn ní àyìn tó bá di lọ́tùnrà láṣẹ àṣekágbó oòrùn náà àbí bẹ́ẹ̀ kọ́ bàbá. kò kú síbẹ̀ o kò kú síbẹ̀ rárá gbogbo gbàkígbà tá a bá ti kọlẹ̀kùn ó di dandan fún yín láti sílẹ̀kùn fún wa o ṣé àti gbọ́n tí mo sọ fún yín. kò gbọ́dọ̀ lọ o ọ̀yá ìlọ́yà o. Nancy ọmọ Kashimawo. Oladimiji. So, what are you doing today? I'm good. I'm good. So, your story, War. I don't know. What are you trying to get? What is? What is it about? I mean, the title. What? I don't know. Well, um. It's a story of a great king, according to what I read, he is trying to die. Like he has tried dying a couple of times, but it's not working and he's looking for death. And um, the more I search, the less I see. And um, I've been trying to dig deep, but it's I, I, I think it's interwoven, you know, like a cobweb. I can't place the source. Where's this coming from? So, so I've been Google reading. I've been making research about why and the particular place it happened, and I got to know it's one Ajeromi Ajeromi village. So I want to do the working research want to go there to know more about the king. Apart from that, I already promised myself that my next book is going to be a Yoruba title so I can connect to my source. People would know I'm a Yoruba girl even though I can't quite speak the language. So, Kapwak, I feel like being interwoven, mm-hmm. not knowing the source, what is the Yoruba for Kapwak? So I found Jankarwo. <laughs> so I I feel like, okay, my book is going to be titled Giancarlo. Giancarlo War? Yeah. I get it. <laughs> Yeah. Okay, it's fine. It's fine. That's, that's, that's not bad. You like it? So, in your quest to get what you want on the story, mm. can we can we go out for a few minutes and then when we're back you can you can continue. It's okay. Okay. ó dà ń pé òmòrò èèyàn ti gbó bílíkì jẹ a ní òbẹ́ nìkan jà tọwọ́ bọ gbogbo ara lé lójú ni bóyá ìwà yẹn tó bá ń vibrate like tó bá ń para mo sure pé tó bá rí mọ́mì ẹ̀ sójú bóyá tó bá pé yẹ wà o kò dá yẹ ẹ̀ mọ̀ tó bá ń bínú yes now. bọ̀ kí lẹ́yìn náà ṣe pẹ̀lú ròyìn ọba yẹn. obìnrin kọ́ńtà ju kẹ́ máa tẹ̀lé táwọn kiri lọ náà. jẹ́ kí n sọ kankan fún lẹ́ẹ̀bù tí wọ́n fi rí ó yàtọ̀ ìsorí lóòótọ́ ló máa ń bínú pọ̀pọ̀ ìwà yẹn kò kí ń dédé jà efinrin ẹ̀ ò kí ń dédé rùn àfi tí wọ́n bá jà torí bó ṣe wà yẹn ajá má jẹ̀bi ní tí wọ́n bá tọ́ kò kí ń jà rárá. <laughs> alágbẹ̀dẹ tó ń rọ ọkọ tó ń rọ àdá ẹjọ́ ṣó lè rọ ìwà sínú ẹ tí kò ní wà ní èso òbí àìdí ẹ̀ gbóbílíkì ló ń kí o má lọ wá o olóyin ló ń jẹrọ olówó ló ń ṣàkọ bá a ṣe bí wèrè wèrè máa ṣe a máa ṣá ibi ṣàkóṣàkó ṣàmù. báńgò dídán di èèyàn ṣí ibi ìṣe kò gbé kí ni kò gbé bọ́ọ̀dì ẹ̀ kó. Ah, it's my space, it's my territory, you cannot tell me shit. Tó bá gbé mu àwa gbé bọ̀tù, that's why we run the street. Gómìnà tó ń yọ tètè. Gbóbílíkì, àwọn olólùgbé ṣọ́ọ̀ṣì ọmọ tí Ferrari tó ń blood. Ọlọ́run àfùdérí ọmọ ọdún fi ọbẹ̀ yìí jẹ́ níṣu Ọlọ́run ajé. ọmọ bí mo kàn yín bọ́ sí mi kàn lọ rí lákẹ́ tó kàn lọ wà pẹ̀lú ọmọ ẹ̀rẹ̀ kan bẹ́ẹ̀ tó lọ ṣe lọ́ọ̀fì Tokyo ní sẹ́ẹ̀ kan tó dùn mí jù ni pé màá tá ẹ̀rọ ńgọ́ lọ́ fi ṣe tọ́pì kọ́kọ́ ń discuss ń pa ẹ̀. máa bá mi sọ máa bá mi sọ òyìnbó àwọn akéwì gúnlẹ̀ látàgége lọ sí òyìnbó. bàbá tó fẹ́ ṣe bí wèrè wọn forí ẹ̀kọ́ bọ́ ṣe ń pàgò. OMB má lọ forí bẹ́ẹ̀ wá alágẹmọ tó rí tẹ̀yẹ jẹ́gàn ikú ti pa ọ́ step back àwọn ilé ìdàgbà náà ọ́bí mi ni pé kí n máa fagbó kí n dẹ̀ kọ́ọ̀sì yá wa o. gbóbli kí ló ń kí set àwọn ló set ayọ̀ tí ó gbóná tó yọ kétọ̀ gbàrà tí ó ní bọ́ọ̀lì tó ń gbé yan lọ. ọmọ tó ní kò pọ̀ láàárọ̀ ṣe kí wọ́n pa ní two thirty ṣó wà mí ikú tó bá rí nọ́mbà sí. èèyàn ò ní ní ká méjì nínú kó má fi kàn ṣe ra ẹ̀ ẹ jẹ́ lajú yín sílẹ̀ tẹ má lọ fi ọmọ ta kiri àwọn. ó yà kí lọ. ṣọlá ṣó èmi èmi ẹyọ tí ẹ bá ẹ ah. lábẹ́ tẹ́ mi. ṣé o gbọ́ àmì ni sọ àṣẹlẹ̀ kò dé ọlọgbẹ búrẹ́dì ẹ̀wọ̀n láti ibì kan fẹ́ wá fi kó mi lómi ọbẹ̀ wọ́n lọ fẹ́ ṣí rẹ̀ àwọn fẹ́ pààyà rẹ̀ wọ́n bẹ́ẹ̀ wò mí bíi lẹ́tọ̀ mm. spray. irọ́ o kò kí n ṣe nǹkan tó ń ro. sọ́ọ̀ wọ́n rẹ̀ wá jà sí. Eh, ẹ báwo. madam kí ló ẹni. sọ́mọ bó ṣe èrè fẹ́ pàdé. sọmọ tó jókòó ìṣá sọmọ tó jókòó ìṣá. a ah, dẹ́kun dà kí ló ṣẹlẹ̀ gangan èmi ló máa fún lóòrùn pé ṣé ọmọ ẹni tó jókòó ikú ló máa pẹ́ ẹni tó jókòó mi mọ̀ yàrá jẹ́ ẹni tó jókòó àmọ́ ṣé ọmọ ẹni tó dúró ni èmi gbóbílíkì small but mighty mo rò pé ó ṣí èrè sọ́mọ àwọn nonsense. I don't like her matters. Ah, sọ sọ sọ sọ Mama, máa me, mi Mama, má máa sọ̀rọ̀ sí bá sọ̀rọ̀. kílókù àgbà orí ẹjì kílókù àgbà ẹ mi láì kílókù àgbà yìí. ókè ókè ó yà ṣe kí nìyẹn fún. ó ṣe kí ni ó ti kí ni. olóò ah, ah, oh èmi ò mọ̀ gbọ́wọ́ sáńlé bá wọn o èmi rò pé shock ló gbé wọn ṣubú ni ọtìgbà tí mo rí injury ọlọ sọ òbí ó ní bínú sí mi ọlọ mo mọ̀ pé ọkọ mi mò ń nà ṣọlá àwọ ló fà nà ṣó ṣó nà ṣó ẹ wo ṣó ló fà ọ ó yẹ kó ti mú mi lọmọ fámìlì. kò sí bá ṣe máa ṣe burú tí kò ní rún ìgbẹ́. máa dà sínú kó. àkórí ajá ajá tẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbó lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ wo bàdá mi ẹ má wọrí ah. ẹ jẹ́ kí èmi máa lọ tèmi. ẹ máa jẹ ká ṣe bẹ́ẹ̀. ṣé wàá jẹ́ kí n sọ̀rọ̀ ṣé wàá jẹ́ kí n sọ̀rọ̀. bò ìbí ó jẹ́ bò. jẹ́ kí n sọ̀rọ̀ náà ah jẹ́ kí n sọ̀rọ̀ o. kò fún ẹ lọ́wọ́ kò fún wọn lóhùn pé. mo ti wà èmi náà mò ń bọ̀ ìsinú mo kàn mú mọ́ra ni o. ramabinu èròjọ má ti ìlọlé jàre ọmọ kí mọ́mí àǹtí mi ni wọ́n mo dẹ̀ mọ̀ páwọn náà ní sùúrù báyìí so o lè lọ délé ń sìn kí nǹkan mi tún lọ ṣẹlẹ̀ kò rí láàzẹ torí tó bá rójú ẹ báyìí inú wọn ní dùn ṣùgbọ́n ọjọ́ torí lọ. ṣó ṣó ṣó ẹ wo ẹ bá bí mi. ṣé wọn náà ti wá rí nǹkan tó dá lẹ́yìn sí báyìí ṣé o ti wá rí pé gbogbo oṣù kọ́ lèèyàn. Ọlọ́run gbogbo onú kọ́ lèèyàn máa ń gbogbo èèyàn kọ́ lèèyàn máa ń nà. Ah. swa ẹni bínú ni o ò ní bínú ni èmi náà ti rí ń sìn nayannayan mi ti nẹ ní ọba ọlọ́run ti rí báyìí máa mọ́ra nìyẹn adẹ̀sí máa mọ́ra jù báyìí lọ èmi àti máa close go. àwọn adìbẹ̀ sí ṣé ti eyín èmi náà ò ṣe ọmọ burúkú o mo nice bàjẹ́ ó dà ṣe máa ń fagbó ṣé kí ni kò fún ẹ ní skush bọ́dà èkó lórádò ni kólóòsì tẹ́wàlẹ̀ fẹ́ kolos sk wa àwọn ayé ó pọ̀ ọlẹ́ ọlọ́ ọlọ́ tẹ́yìn kan bá jẹ iṣẹ́ tẹ́ jọjà ìwà wà òkè owó ojú yíyẹn máa fresh padà. rárá mo dẹ̀ fi ń bẹ̀yìn ni o àsọ máa ayé tí ọmọ ayé kẹlẹ̀ wà òkè ẹ máa kẹlẹ̀ rí inú mi pé yàn gidi ni mi ẹ pèrè mi ní street ọmọ mi ó dáa mo lè fúnyàn nígbó mẹ́ta kí n má gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ kákó bíi chiki nọ̀rọ̀ bíi pákó èmi gbó ló ń jẹ́ bẹ́ẹ̀ mo pọ̀ gan-an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 ọmọ ìdérè. arògbó ni arògbó ni ọ <laughs> arògbó ni ọ. arògbó ni yàn arògbó ni yàn. ṣé wọn lọ bóyá kó dúró bóyá kó dúró ń bẹ wọn lọ àbí ká tẹ oúnjẹ lé ọ lọ. iyùn ṣọ́ra rẹ o. ká mọ jẹ lọ́wọ́ rẹ. iyùn ṣọ́ra rẹ o iyùn ṣọ́ra rẹ o bí n ti sọ ṣọ́ra rẹ o ṣọ́ra rẹ o wọ́n bí ìyàwó mi nù o nítorí wá bí nǹkan. bébì kan sọ ọ̀dọ̀dọ̀ tèmi o gbogbo aṣọ oníkókó bàtà kan fọ̀ pátá yóò tiẹ̀ sinmi díẹ̀ bí bàtì ẹ̀fọ́sọ yóò sinmi díẹ̀. yóò fọṣọ o ìmí wo ni n sin ká bọ́ọ̀tà kó fọ gbogbo rẹ̀ kọ́ dán kọ́ dán ni ṣe gíọ́mí gíọ́mí ìyàkí káàrí sínú. ẹ jẹ pọ̀ mọ́jà rẹ bàbá. kálọ́mà alágàmà sọ̀tọ̀ kẹlọ́ọ̀fù ẹlẹ́sìkẹlẹ̀ pẹ̀lú fìyà kàyínà kẹ́sẹ̀tẹ̀ ẹ̀yin ènìyàn mi nínú olúwa hmm. ṣe rí gbogbo ayé yóò bá ayé lọ ìgbà àti àkókò ni ohun gbogbo wà fún there is time and season for everything under the sun inú ìwé Genesis orí kìíní ó ní nígbà tí ọlọ́run dá ọ̀run òun ayé ayé wà ní juju emptiness anarchy trouble turbulence gbogbo ẹ̀ dark arábìnrin ìgbésí ayé tí ò bá ní ìbẹ̀rù ọlọ́run nínú kàlẹ́mẹ̀kù ẹ lọ lórí ìdí rèé ìdí rèé this is the reason tí ẹ láti gbé ìgbé ayé tó ní ọlọ́run ìgbé ayé tí ò ní jàgídíjàgan ìgbé ayé tó tí ò sí ìpátá nínú ẹ the more you live that life bí ẹ ṣe ń gbé bẹ́ẹ̀ nínú ọlọ́run ṣe máa máa dùn. ṣe é gbọ́ pásítọ̀ jẹ́ntúlẹ́dí lèmi náà mò ń ṣe fáìtà igi àràbà mi náà ò dédé yájí náà bá o ẹ̀fúnfúnlẹ̀ ló ń tọ́ mi jà ah, ah. àwọn ọmọ támágì wọn máa rán mi wọn máa wọn àwọn àìmí wọn máa rán gọ́ọ̀mẹ̀ntì mi ó rán dà ah, sísìn wọn wọn ṣe ẹ̀ fún ó rán tí tamak bá rán gọ́ọ̀mẹ̀ntì ẹ̀yin á fi ìwọ ọlọ́run hàn wọ́n yes ẹ̀kọ́ ẹ̀ ní ṣe bíi tamak bẹ́ẹ̀ ni ọmọ ọlọ́run máa ń wà àlàáfíà níbi tí ìdàrúdàpọ̀ máa ń wà ní ìdí rèé tí ọlọ́run ṣe fún yín ní arákùnrin tó fẹ́ jọ pé ó fẹ́ ní ẹ̀mí ọlọ́run díẹ̀ dó ìrísí wọn lè má dà bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ní àdàbà with the little time tá a wà á mọ̀ calmness. alàgbà. Uh, ẹ má wojú mi ọkàn ní kẹ o so ẹ gbójú. ọmọ èmi náà fẹ́ that's why pé mi ò fi you can't judge by the uh, covering. ọkà ọlẹ́ọ̀ká. kí ni iṣẹ́ tí mo dá that's the number one nation of Holy Spirit ẹ kúnlẹ̀ jẹ́ àgbàdo. ọlọ́run ọba ẹ̀rí má jẹ̀mú ìjìnlẹ̀ ìfẹ́. kábíyèsí. kàlómàṣà kọ́má ẹ̀fúrúzọ̀ fústọ̀ kàlẹ́gẹ́lẹ́gẹ́. jésù olúwa. Ah. ẹjọ mi rí vision kan o ṣé kémi kọ́kọ́ lọ abẹ́yìn máa go. no no no ẹ mú wọn no no tó ah, ah, ah, bá. kí ló ń ṣe káyìnà kí ló ń ṣe ẹṣọ lárújẹ ni ó ṣe máa sọ pé alàgbà ló máa má bínú má bínú alàgbà ẹ má dáhùn jàre àwa lọ́dọ̀ alàgbà oníwọ̀rí vision ṣé wọ́n ló máa rí àbáwọn ni ẹ̀yin gangan lè yan lọ́hùn jàre má di ṣe bí torí káyé tiẹ̀ lè dà láṣẹ wọn bí ló ń ṣe ẹ̀ náà máa ṣe báyìí. nígbà tí à ń gbàdúrà lọ mo dẹ̀ rí 3D bẹ́ẹ̀ ni mo máa ń rí ìran 3D gbàmí ẹlòmíì HD làwọn èèyàn rí wọ́n yọ upgrade mo dẹ̀ rí agbára kan tó mú remote dání pra a dẹ̀ play ayé yìí fún mi mo ní kọ́ fún mi ní sin sixty four ibẹ̀ ni mo wọ̀ mo rí cameo mo rí long shot ayé yìí ni mo describe yẹn mo dẹ̀ rí medium. ẹ jẹ́ sẹ́yìn máa um, because ọ̀rẹ́ mi là lójú ebi fún mi ó pè yín lórí fóònù ẹjọ́ sẹ́yìn gangan ni alàgbà tó wà ní kóòtù. bàbá kò sí méjì ẹ̀. mo kàn béèrè ẹ mọ̀ pé. èmi gangan ni alàgbà ẹran tí mo rí sí yín nìyí ṣe rí ní àkọsẹ̀jáyé yẹn ní sùúrù mo rí bí ẹ máa ní ọ̀rọ̀ sà ìyàtọ̀ wà nínú owó ọ̀rọ̀ àti ìbùkún ọ̀rọ̀ ni tó supersede ẹ̀ hmm. àkọsẹ̀jáyé yìí méjèèjì àkálà gàṣàlàtà mo rí nínú ìran ẹ mo rí àwọn tó ń ṣẹ́wó kì í ṣe twenty ọlọ́run mo rí ṣẹ́wó oh god <laughs> ah mo rí tó ń ṣẹ́ tó wá spray yín ní in your journey of life ṣe rí ọ̀rọ̀ yìí ju àwẹ̀ àtàdúrà lọ ó so mọ́ giving ohun tí mo rí nìyẹn ká fi fún ni so nǹkan tí mo rí nìyí ẹ ń láti mú owó iṣẹ́ yín wá ẹ jẹ́ n ṣàlàyé o fún ọ̀sẹ̀ méje lẹ́ẹ̀méje seven weeks yes seven weeks. okay sir. Uh ó ti ń ó rí bákan bákan lára mi mi ní láti parọ́ fún mi eh, because a ní ọmọ ń gbóná la ṣe mú wa ẹ tún ní kó lọ yáná mi ń gẹ̀ẹ́tẹ̀ dáadáa. ẹ kò wá. ok ṣé owó iṣẹ́ tiẹ̀ tóun bá ń pa ló máa kó wá bí combo ni because mi ò dárí nǹkan tó ṣe lọ wọn ò device screen yẹn wọn mo rí full screen ni. jọ torí ẹ pause ẹ jọ torí Ọlọ́run ó mọ irú iṣẹ́ tí mo ṣe náà màá kú owó ńta màá kú owó gbó màá kú àà màá wá dì nígbà bíbà seven seven days lọ́nà seven times that's forty nine days ó pastor. Okay, òkè òkè ìfásitọ̀ wọn fẹ́ kọ́ṣà ó Yeah. no no ẹ jẹ́ náà. ẹ ẹ o ti tó dùn bílíkì ní sòrò ní sòrò ẹ jọ sá tí a bá wá kó owó nǹkan táwa bá ń pa wá lójoojúmọ́ fún iye days yẹn kí làwa máa máa jẹ. mo rí inú ìran ẹ náà ẹ máa jẹ méjì láàárọ̀ méjì lọ́sànán méjì lálẹ́ orí ọ̀fẹ́ ló ń jẹ bẹ́ẹ̀ ti ọlọlọwà ẹ pọ máa lápú náà <laughs> orí ọ̀fẹ́ feel it orí ọ̀fẹ́ feel it. ṣé mo lè sọ̀rọ̀. láàrin gbé mo ti ṣe mọ́tò. ẹ má ọ̀rọ̀ ṣé mo lè sọ̀rọ̀ kọ́sí mo sọ fún yín pé mo fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn. yes lẹ́nu sọ̀rọ̀ wòlíì sixteen ọlọ́run fúláṣì náà tó tọ́kọ̀ fún un pé yìí wọn ò fúláṣì yín wọn ò pè yín kò sáníkọ́lọ́ ń pè yín ó máa ń bá yín sọ̀rọ̀ ó máa ń jí sí i bá bẹ́ẹ̀ sílẹ̀ ìrìn ẹ̀jẹ̀ máa ń gbọ́rọ̀ dáadáa. flat kan lájọ wà fún wà lórí fún. ọmọ àti sọ fún yín pé bẹ́ẹ̀ wà ó dáa mú òrùka máa last seven days. ah èmi kì yóò kọ́ ah, irú èmi kì yóò kú ikú kíkọ bí kò ṣe yíyí. àmì wọ́n ti mílíọ̀nù gbà náà wáyé báwo lè máa sọ́bẹ̀ tẹ̀ stop ẹ̀ báwo lè máa sọ́bẹ̀ tẹ̀ lẹ́ni máa kú for seven days. ẹsẹ̀ ẹni sùúrù ẹni sùúrù ẹni tùmọ̀ kí ni tùmọ̀ tùmọ̀ mi ẹsẹ̀ ẹni sùúrù jà ó ti máa sọ́bẹ̀ tẹ̀ lẹ́ni máa kú seven days lóṣẹ̀. ìjà màá gbá yín létí o ìjà yín ni mò ń tẹ̀ o èmi náà máa ń bínú o máa ń bínú o màá gbá yín létí sẹ́ẹ̀. ẹ má tún àyẹ̀ ẹ gbọ́dọ̀ ẹ sà ẹ gọlẹ́ ọ̀sán. asọ̀rọ̀ ṣe ni tí kì í sọ̀rọ̀ ṣe dàbí. ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ẹnu òun ni mo fẹ́ fi sọ̀rọ̀ ẹ̀ fún ẹni àmì òróró ọlọ́run come on ṣé o mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ó sì yà mí lẹ́nu ṣá igbó bílíkì sọ pé máa ń pásítọ̀ yẹn máa kú seven days ò dẹ̀ pé máa yẹ kú lóòótọ́ jọ ṣé òun ò ní nǹkan míì tó lè máa rí ju kó máa rí ikú sáwọn èèyàn ni ó máa rí ìran pé nǹkan máa ṣẹlẹ̀ sí èèyàn báyìí nǹkan yẹn dẹ̀ máa ṣẹlẹ̀ lóòótọ́. ẹ. so ó yà ẹ lẹ́nu yà mí lẹ́nu náà. ọ̀rọ̀ tiẹ̀ gan yà mí lẹ́nu. lọ́nà o. yes náà torí tó bá ń yà ẹ́ lẹ́nu ká tiẹ̀ assume ń sìn pé okay fine a sì ń ní ti ọ̀rọ̀ garage jọ láàrin èmi àti ẹ ti landlord ẹ ń kọ́ ṣé kò kí n ṣojú èmi àti ẹ ni. máa kí n parọ́ fún ẹ ó dàbí pé ọ̀rọ̀ ọmọ yẹn ti ń sú mi báyìí o ó ti ń fẹ́ máa sú mi because ẹ̀ẹ̀kan ṣó báyìí la fi fìlà pé ń ní okay now sumo pọ̀ rẹ̀ mi ò dẹ̀ lè wí ìṣẹ́ báyìí tó bá fi dídà tèmi mo gẹ́ ọ̀yẹn náà bàbá màtíríà burúkú ni tí n bá gbárù gẹ́ ìyẹn mú àìsù ẹ̀ láàrin èmi àti ẹ kí wọ́n yẹ tó dé máa di bílíọ̀nìà. lọ́nà òjàre. Ah! irú gẹ́ ọ̀yẹn instrument mi wàá sọ di pásítọ̀ wàá sọ di ìyá sálẹ̀ wàá jẹ́ dadi o wàá jẹ́ mọ́mí jí o nǹkan tẹ̀kọ̀ máa sọ ni pé ọlọ́run sọ wípé ọlọ́run sọ wípé ọlọ́run sọ wípé owó dẹ̀ máa wọlé <laughs> tẹ bá wà ní ìdèyàn tó fẹ́ pé ó yẹ ń wá secretary àbá accountant ẹ fẹ́ mi sí ó trust me now. kí ló ṣe tó ń sọ̀rọ̀ báyìí náà àǹkárá yàtọ̀ sí léèsì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ́ tí n bá tiẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ dòótọ́ tí mo fẹ́ sọ fún anybody pé ọlọ́run péyàn ṣé bíi ti gbóbiliki ni come on sọ jí náà tónírèsè bá kọ̀ tí ò fi gbá mọ́ èyí tó ti fi sílẹ̀ ṣọ́ máa parun ni. ẹ tọ́lọ́run bá pe ìṣó adé pè é wàá dásọ ní ìyá àṣàlẹ̀ agbẹ́kọ́jọ́ wọlé ó lè jẹ́ ìyá òrìṣà ìgbà míì ló máa fi dòrìṣà bù mi. you know what i'm saying ṣúrù kúrú ọmọ yẹn láàrin àti ẹ burúkú ni ọmọ tó máa pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ ó dẹ̀ máa ṣẹlẹ̀. ọ̀rẹ́ jẹ́ kí n gbé ẹ débẹ̀ ṣórí gbogbo nǹkan tí èmi ṣe ń wà pẹ̀lú gbòbìlì kí ó yàtọ̀ sí gbogbo nǹkan tó ń sọ yẹn o èmi ò rẹ́dì láti fi ṣe business or something mo ń wà pẹ̀lú ẹ̀ torí pé mo love ẹ ni yes because ọmọ yẹn ó dúró tì mí gan ti gbàgbé ni gbogbo àti mo wà ní school tẹ́bí kọ́ mi tẹ́bíbọ̀dì kọ́ mi ọmọ yìí nìkan ṣe ló máa ń fún mi tánṣó tí máa ń fi sára so gbogbo orí yẹn lèmi náà ń wá láti san padà fún gbogbo plans mi ni pé bí mo ṣe máa kárì tí mo dẹ̀ máa fọmọ yẹn lọ́wọ́ sókè so bọ́ọ̀lù ẹ̀ ń bẹ ògbó yìí tó ń san yẹn. mo ti gbọ́ olú máa kọ́ help ẹ àbí. àdìkò lówó lọ́wọ́ kó cash out nisoro nisoro ẹ ẹ tini tini nisoro ok no ṣé plan ẹ gangan nìyẹn láti lẹ pé. Ah, ah. mi ò ní parọ́ o ah, tí bá ṣàjọba máa dọ̀rọ̀ ọba náà. ok nǹkan tó wà ní ọgbọ̀ngàn ló sọ jáde rẹ. àdìpẹ́ ìfàtò forty atm oh. ká máa gbowó ká máa cash out. torí pé wọ́n ríran sáwọn èèyàn sọ kí n sọ́ di wòlíì. ṣé kí ṣé kí ṣó máa yá mi ní girlfriend. ọmọ òòjọ́ kọ́ tí ì lọ lẹ́nu mú gbàgbé. mi ò lè lé ẹkùn kó di àmọ̀tẹ́kùn mọ́ mi lọ́wọ́ báwo ni mi ò ṣe ní mú ẹni tó jí gold mi ẹ o lè ní ẹ ìwọ dẹ ló jí. omi mo ṣe mi mo jí máa èmi kọ́. <laughs> ìwọ kọ́ ló jí. mi ò ní wa. inú bàtà la rí gold. mi ò rí wa hm? mo mọ bó ṣe débẹ̀. o mọ bó ṣe débẹ̀ o nílò láti mọ bó ṣe débẹ̀ tí àwọn tó máa ṣèdájọ́ ẹ̀ tó bá dé wàá ṣàlàyé. tí madam bá lọ dé ń pọ̀. dé báwo èmi tí mo fẹ́ ṣe nǹkan ṣé mi mọ nǹkan tí mò ń ṣe ni ṣé orí kí madam tó kúrò níbi tó wà yìí ọ̀rẹ́ mi á pè mí pé madam ti ń kúrò á ah, wọ́n fọkàn balẹ̀. Yeah. Mm. I save Jomi inú àgbọn lọ. Ọmọ má wọrí ní tiẹ̀. E. ilé ìtọ́lọ́hún ti fún wọn ní góòdì rí jọ jẹ́ àfilẹ̀ ká fi tani sílẹ̀ ká fi olè sílẹ̀ ẹ́ ṣé nígbà tó bá jí èmi fún ara mi gbé ṣé nígbà tó bá jí èmi fún ara mi gbé. Mom, this whole thing you can. No, no, no, no, no, no, no, no. She's a thief. Darling, jọ̀ọ́ má jẹ́ ó sọ wá lẹ́nu jẹ́ fún second chance jọ̀ọ́. Ẹ ká fún ta ní second chance ká fún ta ní second chance sórí ẹyẹ mi tó bà lórí igi tí ó kì èèyàn ọ̀rọ̀ ló ń rò jẹ́ ká rárá dé mọ́bẹ̀. Where you? Get out! Get out of my house! Shit ọ̀rọ̀ mi ló ń pa ẹ̀yin méjèèjì lẹ́rìn-ín àbí tìyàwó mi. <laughs> but <laughs> but dadi ṣé kò fọ́ nìyí for me mi ò mọ ibi tí wọ́n ti ń béèrè lọ́wọ́ ọmọ káàárọ̀ oòjíire mi ò mọ lálásèpọ̀ <laughs> dadi mi lálásèpọ̀ really. Ah, but that is right àìmọye ọmọ káàárọ̀ oòjíire She is right, but no matter how long I travel, I can never forget my culture because my culture is my heritage. Sure, mommy. Thank you. <laughs> I'm so proud of you. Ẹ rí pọ̀rọ̀ ti parí báyìí. <laughs> Ẹ ó ti fẹ́ mi ní sign látàárọ̀, ó you know. So sọ̀rọ̀ ẹ ti yé mi. I need to drop out then. I'll come back and then I'm also to Right! Yeah, so we go. All right. Enjoy your day. Thank you. Like, I don't understand. What are you saying? What I'm saying is, the girl is innocent, and your mom is the real master planner of a home game. I, I don't think you know what you're saying. Are, are you saying that my mom won't parole Momo Yeni? Is that what you're saying? What I'm saying is that your mom is the real thief. And the girl is innocent. She stole her own gold and made it look like it was the girl that stole the gold. Do you know what you're saying? You're talking about my mom here. You just called my mom a thief. Do you know what? I'm actually not a fan of um, the rich taking advantage of the poor. And that was the only reason I felt like I should talk about this. I'm not really interested. I just wanted you to know that your mom is the real thief. Let's call a spade a spade. And so please just take me on. Don't want to talk about this. You know what? Your love, can come on. We need to come down here and then take a cab. Really? Yes, really. You know it's raining, don't you? I don't want to know you will come down here and take a cab. Stupid. Àbíkẹ́ o. Àbíkẹ́ mi ni. Ah. Ah. ọ̀pọ̀tọ̀ lọ́mọ o ọ̀pọ̀tọ̀ lọ́mọ o ìwọ ló fọ́ká lóró ìwọ náà lọ fún ètò ìdòwò ọ̀fọ̀yìn lóró òun àkèké olùfẹ́ mi kọ̀ ǹjọ́ sí ọmọ ọmọ olùfẹ́ ló fi dùjẹ́ àfúrẹ́ kó domi kókó dùjẹ́ kókó lára rẹ̀ àfọ̀ adébítú lórúkọ àpòró àyàngìdì lórúkọ àpọ̀fà yèyé bòkun kòkòtà ìṣe fúlẹ̀ ń ti kó àjàlọ́ ti jì gẹ̀ẹ́ gẹ́gẹ́ ló lòwú alátakò fúyẹ́ bẹ́ẹ̀ni ẹ̀ bá gbọ̀n yẹ pípì iye rẹ̀ sọ ni. buhari ilé ilé lẹ́bọ̀yẹ̀ bọ̀ sí buhari ṣoṣo orí mi ọ̀dà mi mọ̀ mọ̀ wí kankan mọ́ sọ̀rọ̀ ilẹ̀ àbíkẹ́ àbíkẹ́ àbíkẹ́ ilẹ̀ ilẹ̀ wọ́n wọ́n wọ́n wọ́n àárín ilé sọ̀gbọ́n fọ́ mẹ́rin rẹ̀ sọ̀gbọ́n fọ́ mẹ́rin rẹ̀ mo lè fún mi gbẹgbẹgbẹ mi ṣóṣó lè dání mo bọ̀ mo bọ̀ mo bọ̀ mo bọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ló wà látàkó fún yẹn. Emma, Emma, Emma, Emma, Emma, Emma, èèmọ̀ èèmọ̀ èèmọ̀ yóò alábòlù ti bí ayé àyíká nígbà tí sùúrù ọ̀fọ̀ ni orí ibú tí mò ń jí ọjọ́ àtọ́jì ni mo ní àmọ̀ bọ̀ mí. ooru burúkú ló gbé mi lọ o ṣé bí ojú oorun ọ̀rọ̀ ti bá mi àbí kò fẹ́. inú wo dáhùn àfi sọ fún kábíyèsí alábòlù ti bí ayé àyíká ti pòórá. ọ̀rọ̀ wa ti wá padà di ẹni tó gbódó mi báyìí ìtúwọ̀sí bẹ́ẹ̀ ni ìbẹ̀rẹ̀ òsì wọ́n lẹ́yìn káká àwọn ọmọ ogun káká àwọn ẹ̀tọ́ káká ohun jà káká lùgbẹ́ wọ́n iná ti ràn iná ti ràn iná ti ràn ah, iná rẹ̀. pé mo gbóhùn ẹsẹ̀ nísìnyí tí ó pé mi náà gbọ́ báyìí lágbára náà tí mo sì ẹsẹ̀ ara ẹ̀ báyìí ló máa fi rìn jáde ibi báyìí. driver reverse ẹ jọ reverse ẹ reverse. borderline personality disorder. Yeah, she suffered from it. She suffered from borderline personality disorder actually àti lay hands wa Lori. anything concrete for now àti wípé news report ẹ pé wọ́n poison wọn. lórí assignment tí mo gbé fún un four is a crowd. à ń jẹ èkúrúkó tán àwọn kan tún gbowó ẹ̀ sínú àwọn. poison yẹn ó tún ń jẹun sí ni ó ń jẹ fún mi. and um, àwọn òògùn tá à ń lò fún ti lè sùn sínú ilé ìtura. tèmi padà bá mi. ọlọ́run wọ́n jẹ́ ṣe àmì wa. wàhálà gbogbo ta. Hey, hey, hey, Ross, Ross. Ah, it's okay. Hello, Jalala.